ṣe wá ń béèrè lọ́wọ́ ọmọ pé have you eaten have you did you go to school láago mẹ́sàn-án àbọ̀. ṣé mo ti lé mi kúrò ní ẹ tí ọmọ rẹ ti kọ́ gbogbo àdúgbò mo ti lọ ẹ̀tọ́ mi tó wà nínú ilé òun ni mo mú dání yẹn náà. kí o má gbọdọ̀ máa mú àlejò pọ̀ nílé kí o má ti máa máa ṣe láìla ìlàlà láìla ìlàlà torí àgbà kó tóyàn máa kùn nílé. ọkùnrin for that matter èmi àti àtọmọ nínú yàrá kan nínú ilé kan náà ẹ̀rù ń gbá mi tó bá lọ kiri mẹ́rin tó bá lọ rẹ́ẹ̀pù mi ń kọ́. àbúrò wàá túnbọ̀ máa fara dà náà ni ilé ayé yìí kò sí nǹkan tó wà easy everything is difficult. ó ti dájú jù bọ́ọ̀kà nǹkan ọmọ ẹ lábẹ́ wà ní kùkù àgbàdo ni. a ní ẹni tá a bá ṣe lórí tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ. ó máa sọ fine bẹ́ẹ̀ ni torí wọn kì í pòwe ní ilé àná. I couldn't I couldn't get you. Kó mú mi lọ máa wò bí ẹ̀. Ó mú mi lọ. Abákúdá ayá ni ẹni. Ah, ah ilẹ̀ àánú ọlọ́run máa ṣú sórí alálẹ́ tí ẹ ò ní tọ̀sán ẹni tó dẹ̀ jẹ́ pọ̀sán lóyún kò ní dalẹ̀ o. ta ló mọ àṣírí ayé. pàtàkì mo ní láti ní ni àjẹjẹ ní ẹ lọ́wọ́ má jẹ ní ẹ lọ́rùn o ìyàwó máa dá nínú ayé ọmọ. torí mi dé sàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ ni bàbá mo dúpẹ́ mo dúpẹ́ látòrí mi dé sàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ ni. gbọ́láhùn kí ló fẹ́. kí lè ẹ̀ dọ̀pẹ̀. ó wà lábẹ́ bíi tá fi sí lábẹ́ drum. ó tún ọbẹ̀ mi ò ní mẹ́. owó bẹ̀. mama no kí ló fọ gbowó bí ṣe ń ṣe yìí. mo ti fọ àwọn kan mo ti sa sórí okùn kékeré tó kù náà ni. ara sórí ẹgbẹ́ ṣá dákun ẹgbẹ́ bàdà kọ́ kọ́ mi sọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀kọ́ bọ́sítà kọ́ mi sọ̀rọ̀. ṣèbí mi náà ń bá sọ̀rọ̀. ẹ màá lọ nǹkan ṣólú la sọ ni ẹ màá lọ nǹkan. ẹ jọjọ jọjọ kí ló yẹ kó kágiri bo ibà ń ga ibo. pé kí n ṣe kí n kàn ó ṣe gbígbà o ìgbà tí wọn mọ kàn fẹ́ kí iye wa fọṣọ bíbà ó dẹ wá ṣẹ fún wọn. ẹ màmá ẹni mo lọ́rọ̀ bá sọ ṣé ẹ rí two five lájọ àgbì tẹ́lẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ lúgbẹ́ ṣe waste hours ló toró níbi tó yẹ kí n lọ ẹ̀yin ni mò ń jóde lókè ẹ wá jókòó síbí báyìí ẹ̀ ń kọrin ẹ̀ ń rojọ́ pẹ̀lú àwọn kan. Ah, ẹ wo ẹ ti ẹgbẹ́ lọ́wọ́ lèmi one thousand naira tí mo ní nìyẹn kẹ̀dẹ̀ dá mi lóhùn. kò ní dá fún ẹ kò ní dá fún ẹ. kò dá wọn ah, kò dá wọn. ó dà kórìí ẹ gbà àtúnṣá. sáré yá sá aṣọ wo ni wo ló ń fọ. I must confess, you are very beautiful. Thank you. Eh, wọ́n máa ń ní ọ̀kín ló rẹwà jù láwùjọ àwọn ẹyẹ. Kò rẹwà. Um, kí n má fi ọ̀rọ̀ mi lẹ̀ sọ̀rọ̀. Mo fẹ́ kémi àti ẹ kájọ mọ́ra ju báyìí lọ. Lóòótọ́ ọ̀pọ̀ ọkùnrin ló wà ń ta tó jẹ́ pé nǹkan tó fẹ́ jẹ ló ń wá. Tó dẹ̀ ti jẹ́ tán báyìí tèmi ò rí bẹ́ẹ̀ o kò má dẹ̀ pé bóyá ẹnu mi dùn <laughs> mo fẹ́ kí mi àti ẹ i want us to be very close i mean kájọ máa ṣe wọlé wọ̀de níbi dating as you understand now. Um, anyway ọ̀rọ̀ yín yé mi in fact mo understand dada ọmọ ṣẹ́yìn rí pé ó ti yá jù mí ah, ah. ó ti yá jù àìṣe ríra lẹ́nu ni but anyways mi ò mọ nọ́mbà mi lórí bọ̀ máa gba nọ́mbà tí màá pè yín fúnra mi ṣe ń gbọ́. sẹ́ẹ̀rí kọ́lọ́ mọ̀ sí wa ni ọmọ wa sí orí iṣẹ́ gbogbo sẹ́ẹ̀ bọ́rọ̀ olórí ibú èyí tẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí lẹ́nu dọ́mẹ́ta olúwa mi èmi ò lè ṣe o. kéèyàn bá wá ya wèrè kéèyàn gba sẹ́ ọkọ̀ mẹ́ta ọkọ̀ mẹ́ta kéèyàn gba five thousand èlé ló láàbù. ó ti ká ńlá yíyí olórí ibú èmi ò lè ṣe o èmi ò lè ṣe o èmi ò lè ṣe o bàbá ṣe èmi ò lè ṣe o. ìwọ ń kọ́. ṣe bọ́lá wọn jẹ́ kí n sì bẹ̀rẹ̀ sùn tọrọ ṣebi ọ̀rọ̀ tí bọ̀bọ̀ yìí sọ̀rọ̀ tó nílà káyọ̀ wà dó o mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa ń jáde díẹ̀ díẹ̀ látẹnu òmùgọ̀ kágbá pé kébì ò lọ́pọlọ but at least nǹkan tó sọ mo support at this time it don't make sense now inú mo qualification wa now owó ṣe tá à ń ṣe. ìbáṣe tipa táyà táyà mẹ́wàá mẹ́ta It's It's just the lowest of the low. Ah, èmi kàn fi lọ́dọ̀ tẹ̀lé pé mi ò lè máa ṣiṣẹ́ bí mi ò lè máa ṣòwò iṣẹ́ báyìí kò lè pè mí bí ṣe wà mí ò lára àjà iṣẹ́ kékeré owó ńlá ni mo fẹ́ èmi ò ṣe o as ìrẹ̀wẹ̀sì ọkàn tẹ̀ ti dé bá mi I'm just so tired mi ò ṣe ah, no, no, Wá um, ṣorí tẹ ní ẹ̀yẹ méjì bá ní pẹ̀lú mi ò lè bí mi ò lè bí ẹ̀yìn. Ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ because ẹ̀yin lẹ ní ara yín energy tó lè fẹ́ fi sínú ọ̀dọ̀ ẹgbẹ́ ṣe náà lórí ṣùgbọ́n kinní kan mo fẹ́ kẹ́ mọ́ máa ní pé tí ò bá tán láṣọ ìbẹ̀ tó tán lè tán nígbà tí èèyàn tí ì bí kan gbà lọ ó pé èyí tó gbìyàn bá rí mi pé èèyàn mú un kó ṣe yẹn lọ́mọ pé èèyàn kò ń sí hmm. èmi ń tèmi o pé mo tiẹ̀ ń kó o mò ń rí bí kan gbà lọ yẹn kódà kó jẹ́ pé ten naira ló fún mi bẹ̀ má gbà because kó máa gbé yẹn ẹjọ́ mò ń lọ kí mi máa bí o tọ́ bá dá mi fún wọn kí o èèyàn kan béèrè mi o rà jí òbí kan fún o kó máa fi wá ṣọ́lé I don't want it in my life mi ò fẹ́ mi ò máa lazy around mi bọ́ eh, bí a tó ní pẹ́yìn ọtí ní bùkátà màá mi wà ní àbúrò mi wà ní wọ́n dẹ̀ ìròyìn tí mi wọ́n dẹ̀ mi expect so much from me as for me mo máa lọ ṣe. kí wàhálà ìbéèrè sàmọ́ ni pé báyìí ni màá ṣe nǹkan mi kò ní yé padà wọ́n lọ ṣe ìkọ́tí mo mọ̀ ní pé tọ́nà kan ò bá ti dí ọ̀nà kan ò lè là so eléyìí tàbá tàbá ti bílẹ̀. so o believe in the policy tọ́nà kan ò bá dé ọ̀nà kan ò ní. ah mo believe nínú ẹ. jọ ọ̀nà wo ló ti wá síwájú ọ̀yọ́. ọ̀nà yìí máa là. láti jọ ọ̀nà wo ló ti là. ẹ eh, mo ní faith pé màá là bọ̀ kó wá ṣòwò eléyìí. o ní faith láti ṣe. tọ́nà tọ́nà bá màá là kó lu ẹ kí n fufu ti bo owó kó lu ẹ ti kó ti lu ká gàd. wọ́n ẹ alaye ìwọ. Eh, mọ nǹkan tẹ tẹ lọ ọyọ tó fi yun lọ mi sórí iṣẹ́ mọ́tò torí kó mi sì wà lára tiẹ̀ dáadáa ló tún jẹ́ kí egun rẹ̀ ọmọ ilé pọ̀ wá gbogbo sẹ́kẹ̀. sẹ́mi tí wọ́n ti wá fi gbogbo ara mi dájọ́ láti mú oyún sẹ́mi lè tún mọ̀ sí olórí burúkú eléyìí. bíyàn bá sí èrè kéèyàn léyìn ó sì ṣe ọkọ̀ ten táyà ten táyà kéèyàn olóbi mẹ́ta five bay èmi ò lè ṣe o torí kàkà bẹ́ẹ̀ tí bàbá ṣe irúṣẹ́ eléyìí kíkú bẹ́ẹ̀ kí wọ́n lọ jókòó kálí veterinary ẹni bá jẹ́ kí mọ́ sọ pé nílùú mi lọ́hùn ó ti máa ṣe nìyẹn àmọ́ ah, ah, yìí wọ́n máa jókòó sí tree àbọ̀kọ̀ ah. mi ẹ̀dákun ẹ̀yìn tí mo rí dẹ́nà mẹ́wọ̀n ẹ̀dákun ẹ̀fún mi mo ní márùn mo ní méje o àwọn bá wọ̀dọ̀ báǹkì bí atm bẹ́ẹ̀ ṣe máa ń dún káàkiri nìyẹn láti sọ fún sórí báyìí ẹ mọ̀ tẹ̀lé káàkiri ẹ̀ bábọ̀kọ̀ mi ẹ̀dákun ẹ̀yìn ẹ̀rìn sórí ibú ẹ̀rìn sí kíníkan mo ní márùn mo ní méje. bó ṣe máa ń ṣe é I don't like am now kebi o ní sense now ó pa iná síbẹ̀ tó gbé wúfà mi ó ṣì kò. ìwọ náà ní mọ́nà mọ́nà máa sọ̀rọ̀ lórí burúkú adé ẹ̀dọ́ parọ́ pọ̀ kájọ báyọ̀ wí ọ̀ma mi sọ̀rọ̀ wòlé olùsí ọ̀la ló lẹ̀ jẹ́ sí gẹ̀ẹ́tì àfi kí ló fẹ́ máa bá bá mi kí ló fẹ́ máa bá bá tọ́wọ́ ẹ lọ ṣe bàbá lọ ṣe lọ sí sórí ibú lọ sí sórí. wọ́n lé ẹ̀rín gbàlóka wọ́n lé ẹ̀rín gbàlóka ẹ ṣe bí iyọ̀ tẹ bá ti sí rice fẹ́ rẹ̀ mọ́. ó ṣe ọkọ mi ó ṣe ọkọ mi ó ṣe ọkọ mi. bá a ṣe ń di o. ìyá o bá a ṣe ń di fàìn. gan ni wọ́n fàìn gidi gan can you imagine So bí tó ti fẹ́ lọ́kọ eléyìí wọn ò ní fifteen naira kó mọ́ fifteen naira kí má sọ̀rọ̀ ọ kí má sọ̀rọ̀ ò ní jẹ́ àwí ká bá sọ̀rọ̀ ní ká má sọ kó mọ́ fifteen naira wọn ò rí tó máa fi ra ṣe ibẹ̀ iyọ̀ wọn ò rí. ayé ìmájì ó lè fẹ́ fọ́kọ́ mi bàyẹ̀ àyíká ó lè fọ́kọ́ mi bàyẹ̀ ó lè fi ọkọ́ mi bàyẹ̀ yóò tẹ̀lé aláwẹ̀ kó fọ́kọ́ ní orí bàyẹ̀. bọ̀jọ́ nítorí ọlọ́run báwo ni ẹ ṣe dẹ́rẹ́bì kẹ́ mo fún wọn lówó kọ́ lọ fi ra ayọ̀ mo fún wọn lówó kọ́ fi ṣe anything kí ni problem. because you are my friend mo gbọ́dọ̀ sọ tó tọrọ fún ẹ o ò lè fẹ́ ọkọ mi báyìí kò possible it's not possible. <laughs> ok ó ti yé mi báyìí sìn jọ nítorí Ọlọ́run ṣó realize pé fiẹ́nsì mi tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ ó ti wá pé graduate ni ṣó dẹ̀ mọ̀ pé graduate tí ò bá rí iṣẹ́ ọdún márùn-ún tó bá máa fi rí iṣẹ́ oṣù kan pẹ̀lú good offer hmm. wàhálà ó máa ti gbà wípé òun ti jí ọdún mẹ́wàá rẹ̀. Hmm. Ah, ah. ẹ dákun ẹ ṣàánú wa torí Ọlọ́run. ẹ dákun ẹ ṣàánú wa torí Ọlọ́run ẹ dákun ẹ ṣàánú wa torí ọlọ́run. ẹ dákun ẹ ṣàánú wa torí ọlọ́run. bọ̀dẹ̀ dákun ẹ ṣàánú wa torí ọlọ́run. bọ̀dẹ̀ dákun ẹ ṣàánú wa torí ọlọ́run. kí ló ṣe kí ló kébì. Hmm? yẹn dán. wọ́n báyìí ayé ẹ̀ padà bàjẹ́. ẹ̀dá pẹ̀sẹ̀ olúwa tó ní ọlọ́run. bobobobo. bobobo. bobobo. bo bomú ẹ lọ́wọ́. so ọ̀gbọ́n fún ẹ mo láwọn aráàlú yìí nǹkan tó máa ń ṣe náà nìyẹn kọ́ máa tọrọ owó àwọn ọkọ mi dákọ̀ mi múrí kan mo ní méjì mo ní márùn àbóyá wèé má kó wàjú fún ẹsẹ̀ wá nílé. nítorí owó. bobobobo. ẹ̀dá pẹ̀sẹ̀ olúwa tó ní ọlọ́run ṣé o rí tí àṣírí bá jọ tú wọn á jọ lù mí débi pé tìyàn ata àtijọ́ àti mú kọ̀sọ́jà kọ̀sọ́jà ẹ dákun ẹ ṣàánú wa lórí tìmí kò bí tìmí kò bí tìmí kò bí. yes yes yes àtẹ̀tẹ̀ àtẹ̀tẹ̀. sùn ni. ẹ màmá bínú. ìwọ ló ní kó wá jí mi wá. èmi ni. má bínú. ṣorí ọmọtọ́lánú ṣorí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé mi ò mọ nǹkan tí mo ṣe fún ẹ every time tí bá ti ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ o máa ń put me off you always shun me off mo dẹ̀ ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí but every time tí bá bẹ̀rẹ̀ pé kí lèsì kí lèsì fún mi lèsì ah, ọmọ tó lábẹ́ òkè fún mi lèsì mi dẹ̀ mọ̀ kọ́ tí mo kí báyìí pé mo ṣe sọ fún mi màá bẹ́ẹ̀ ọmọ mi ò lè bẹ́ẹ̀ ní irú conversation yẹn kíkọ wa it's gonna be like i'm upset minded ni kí n má mọ kí n you don't get. Dayọ̀ Dayọ̀ mo ń sùn jẹ́jẹ́ kí èmi tó rẹ̀ tí ara mi fi bẹ́ẹ̀ yà kò tẹ̀lé kó wá disturb kó wá jí mi láti ju oorun for God's sake just because ó fẹ́ kí n sọ̀rọ̀ ó fẹ́ gbọ́ reply proposal ẹ̀. ó ṣe má jẹ́ n sọ ó ṣe má jẹ́ kí n da ìlú má jẹ́ kí n fún ẹ reply because mo ṣe ń kún ẹ lé ni mi ò sọ̀rọ̀ ó ṣe má bọ́dà ń pa èsì. ẹ ẹ ẹ mo jà ẹ dáhùn ẹja gbé sí i ẹ mọ̀ sọ̀rọ̀ wá di rédíò àsọ̀rọ̀ mọ́ gbé sí i ẹ dákun ẹja gbé sí i. Kabiru àbí KB KB KB KB ok KB tó o bá ti mọ bó ṣe fẹnu sọ̀rọ̀ má máa dà sí mọ́ ok ta ló fẹ́ fẹ́yàwó náà méjì náà I mean kí ni tiẹ̀ mẹ́ẹ̀ sori ọmọtọ́lání jọ̀ntọ́rọ́ lọ má bínú sori má dá kébì lóhùn ó mọ̀ pé kébì ò ní làákàyè jọ̀ntọ́rọ́ lọ má dá lóhùn sori ọmọtọ́lání sori jẹ́ kí n sọ fún ẹ ojú tó bá rí ẹ tó bá lóun rí arẹwà ojú mi náà ti fọ́ ọ ṣùgbọ́n ohun Elédùmarè ló jogún ẹwà fákòókò ẹ jọ nítorí Ọlọ́run ẹ mo fẹ́ jẹ́ kémi àtẹjọ ìrìn àjò ìfẹ́ ni I beg you in God's name can you just give me a positive answer and everything is gonna be fine. okay okay o ṣàfẹ́ gbé sí ọ̀rẹ́ àná. positive positive ọ̀rẹ́. okay ohun ẹ̀ gbé sí ọ̀rẹ́. yes yes. number one you are not qualified to be my boyfriend in any way because o ò níṣẹ́ lọ́wọ́ agẹ́gẹ́ bí wọn náà ṣe sọ ṣé bí fúnra rẹ ló fẹ́ràn ara pọ́n mi lẹ́sìn wípé i am pretty i'm a fine girl i'm a babe i'm a chick but hey hello báwo ni mo ṣe máa wá i mean descend so low láti máa tẹ̀lé ọkùnrin tó ń ṣe bírí sọ pé ah báwo ló ṣe fẹ́ tọ́jú mi báwo ni mo ṣe fẹ́ maintain beauty mi. ọmọ tó wà ní point of correction kò tún ṣe ebiri sọ pé mo ṣe construction firm mo ti ń ṣiṣẹ́. oh <laughs> oh okay oh mo tún like bó ṣe paparazzi ẹ̀yẹn bó ṣe decorate ẹ̀ o tún gbé icing on the cake construction firm bricklayer ló ń ṣe àbí labourer ló ń ṣe ní eh, site káàkiri káàkiri àbírísọ ah, pé ló ń pè nílẹ̀ yorùbá táwa ti wá iṣẹ́ bírísọ pé ló ń ṣe ìlú ló ń sọ fún ẹ. I mean look at me oh, oh, oh, owó náà ò lè dájú mi tán náà àwọn kó ní kí n máa tẹ̀lé irú ẹ tó ò níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n wípé irú obìnrin bí èmi báyìí àwọn ọkùnrin tó ti wà made tó ti lówó lọ́wọ́ tó jẹ́ wípé láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta life ni máa change tó ń ṣòro pé in the next two three years o ẹsẹ kò ṣe bẹ́ẹ̀ mi náà bí mo ṣe wá àti rubí báyìí má ti step up má ti di bigger girl má ti wà níta i mean má ti bọ́ sọ́wọ́ àwọn bàbá láyé tó máa tọ́jú mi not someone like you ṣé mo fẹ́ máa fìyà jẹ́ra mi ni ṣé mo fẹ́ bá yàrá mi jẹ́ ni bá mo ṣe máa fẹ́ i don't like it. ọmọtọ́lá mi ò mi ò yàgbẹ́ sára ẹ ẹ akíkanjú torí ọ̀rọ̀ náà lórí ẹgbẹgbẹ̀rún òṣèlú sí lọ bẹ́ẹ̀ I just believe that with time ní iṣẹ́ ọ̀lẹ́ mi ṣe wáyé. I am a very hard working guy and um, bí ṣe wà mọ̀ very soon everything my wà okay I'm going to get a better job and. Oh, sorry sorry sorry o ní láti sunkún bí báyìí àpẹlẹ ah, má ṣe rẹ léṣe sí bí báyìí the thing is I can't date you no no no no I can't I can't jẹ́rù kan tó ṣe lé ni ó bí mi nù o ó bí mi nu gan because mo ń sùn ní now ee eh, mo ń sùn ní ọwọ́ ni kò wọ́n dárò mọ́ mi lójú ẹ̀ mí tí mo bá lọ fẹ́rù ẹ̀ mo lọ mo lọ rọ́bìṣì ara mi nìyẹn mo máa tó tẹ̀ ẹ̀ i mean èmi tó wò yìí bó ṣe ń wò mí ṣé orí àwọ̀ ìyá lára mi àbí. now you guys just leave my house because you guys are not welcome here ẹ jọ. I should leave. Leave! Why leave you here? Excuse me. Yemaja bóòlù sefa fọre. mo rò pé olórí burúkú ni ẹ olórí burúkú ó yà wèrè ni ó mọ̀ pé sefa fọre ṣé mo jẹ́ babaláwo ni ṣé o ṣé mo kó ti kó bá lọ́kẹ́jọ́ mo kó ti kó wọ̀n mí sìn ṣé mo ti kó bá lọ́kẹ́jọ́ mo kó ti kó wọ̀n mí ṣé o torí pé olórí burúkú ẹ̀ báwo ni máa compliment òbí pé yẹmọ̀já mo pẹ́tọ́ lè bínú ọmọ gbọ́dọ̀ lè gbóhùn ohun ìṣe mọ́ fún mi. ìmọ̀ bínú èèyàn tó bá ti fáyìn dáadáa tó bá rẹwà ní ẹ máa ń pè é yẹmọ̀já èmi sàpọ́nlé rẹ̀ náà ni kò lè gbọ́. bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ kí ló mọ̀ pọ̀ kí ló lórí burúkú ọmọ pàṣẹ pé òun ṣàpọ́nlé obìnrin kò ṣàbí ẹ̀ ṣèbí tẹ́bí tẹ́bí mo ti stoop sọ̀rọ̀ tí mo ti bẹ̀ ṣọ̀rẹ́ ni mo bá yín ké ṣọ̀rẹ́ yín tẹ̀wọ́n sọlọ sọlọ sọlọ ìwọ gẹ́gẹ́ lọba sọjà fún ààrẹ pé ìkọjẹ fẹsẹ ọtá náà ni ojúkọ rẹ kọjúkọ rẹ jẹ ẹ ọbẹ dúró ogun ẹkún wájú rẹ ìwọn àwọn ẹnu ẹk ọkọ rẹ owó mẹkún mo bí gàrí olùsí ó wá fún gbogbo ẹnu pọ̀ bí bíbí ẹnu arúgbó lójú lójú eléyìí òye ojú ọjọ́ ọmọ ẹ̀ńtà rẹ ni ọ sórí jẹ́mi ọjọ́ tán o. sórí èyí máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀rọ̀ obìnrin ni o tẹ́sí bá ti dá yẹn máa ń tún. mo kó lórí burúkú lèmi ni wọ́n pè ní. gbogbo oníbàárà tí òun máa ró dẹ̀ máa wà ókè gan ṣòtúbọ̀ so secondly èyí tó ṣe bẹ́ẹ̀ tí o parí má jẹ́ kí lè rí bẹ́ẹ̀ o. Ah, ah, mo ṣàlàyé fún yín ẹ̀yin náà mọ̀ pé gbà tí mo fẹ́ gbàṣẹ́ yẹn àwọn mẹ́ta ni ṣùgbọ́n gbà tí mo bá di pé à ń ṣe lọ làwọn èkó làwọn ò ṣe mọ́ èmi kọ́ ni mo ń kọ́ ìyàwó ẹ̀ máa ọ̀ṣẹ́ ló lè sìn láti ilẹ̀. ọ̀dà mi ò ṣiṣẹ́ mi jẹ́ ká lọ jẹ́ ká lọ. àfẹ́ màá ti fún ẹ̀yin náà mọ bó ṣe ń lọ. ọ̀dà mi jẹ́ pé tòwé yẹn ni kò sí ẹ kú iṣẹ́ ah, ẹ ká sọ. Riaza. Riaza. Hmm, okay. All right. Um, mo fi nǹkan sí orí tébù ńlẹ̀. Hmm. Mo sì méjì mi. Hmm, má jẹ gbogbo ẹ̀. Wọ́n ló mọ yẹn. <laughs> Ẹ dà. All right, go take care. Kára àwọn tẹ̀ jọ́ ń roko ni. Àbúrò mi ò ní ti àkọ́kọ́ fine. Ó wà òkè. Mo ní bọ́lá ní kí n bá yín roko dé. No, láti bíbá yìí ti bẹ̀yẹn náà ni. Ó ti bẹ̀. But nípa owó ẹ̀ máa wọ̀rì, máa ṣètò ẹ̀ everything máa wà kí tí inú ọgbọ́n máa dùn ṣùgbọ́n. Àṣẹ tí ń bẹ lẹ́nu ọká ń bẹ lẹ́nu mi èyí tí ń bẹ lẹ́nu ìjíbèrè ń bẹ lẹ́nu kódà èyí tí ń bẹ lẹ́nu olùlàjù tọ́jú ọbẹ̀ ẹranko ń bẹ lẹ́nu sórí tí ń bá ṣaṣẹ́ yìí tí ń bá parí ẹ̀tọ́ aṣú kété arọ̀ kété awo orí ìlà ó níbi tèmi ó gbé ká wo fọkàn rẹ balẹ̀ mọ gbáyùn bí èrè àánú ṣúgà wọ́n bá wo olè lọ́rẹ̀ ìgbàlù láti ìsìn lọ kọ́ ọmọdé ó ti dìjà ológun ògbó tó kárí ayé ni o tọ́tàn bí ìmọ̀lẹ́. mo ti ń bọ̀ máa tó dìbò ẹsẹ̀ ẹ má bínú. alfa. ọ̀rẹ́ kí ló hàpù. bóòni. mo jẹ́ ń tù. ọ̀dọ́ náà gbọ́dọ̀ ń bọ̀ o. ló ń ṣẹlẹ̀. ọwọ́ ẹ̀ ń dá ìdènì. ẹ mo tẹ lọ pati mi. ọṣẹ o wọn wọn mú kan ní bẹ́ẹ̀ kí n dọ́dọ̀ ẹ̀ bẹ̀yẹn kí n kàn tiẹ̀ fi gàrí lọ lẹ́bù ọ̀sán ẹ̀ ni o. <laughs> wàhálà ìwé tiẹ̀ wàá mọ̀ ọ́nì torí mo ṣe lọ yìí pati ni mò ń lọ ẹ̀gbọ́n mi ṣe kó mọ lẹ́yìn Oh, eh, mi ò bá mi ọ̀rọ̀ mm. eh. tíṣà. ibo lè pè àbúrò ẹ̀gàn kájọ ṣeré lọ. ẹ̀rọ dẹ̀ tẹ̀ pé kb àti stupid boy torí èmi àtẹ̀jọ́ ń sọ̀rọ̀ pé òkè ibi ń pa wá tẹ́lẹ̀ ní kí n tó lémi fi wá sọ́dọ̀ wa lu level. ìbádẹ́ ah, tí wàá gún un dáná. ìgbọ́n patí ẹ̀rọ. kò dẹ̀ wá jìnnà náà o ifọ̀. Eh? ifọ̀. ifọ̀ láti sọ̀nà lọ ṣe pàtí mi fún. ṣó jìnnà ni. rẹ kò jìn kò jìn ẹ gbọ́dọ̀ náà tó wà fúru mọ́tò ìfọ̀ mm. láti bí mm. a tó. káṣà ni one eight. nine hundred. àti lọ nine hundred padà bọ̀. ẹ wẹ́ẹ̀ tó ń calculate ẹ̀ bẹ́ẹ̀ tí ò rówó rí. ọ̀rẹ́ ayé ò ní bàjẹ́ òní ya wòlò ní kó December mm. àwọn òbí ò ní fojú sunkún ẹ̀ ibi alẹ́ ibi ọ̀sán ibi arọ́ ò pa ẹ̀ ah. jọ nínú five thousand yìí tó sanwó mọ́tò àlọ́sí fún yẹn ṣé o lè fún mi ní two thousand naira bẹ́ẹ̀ kí n kó fún mọ́ sí mi lé wọ́n á ṣe ọbẹ̀ lásìpọ̀ fún wa á dẹ̀ máa jẹ yẹn for like a week jọ̀ọ́ jọ̀ọ́. má bínú o nínú ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn àti tí mo sọ ń sìn sìn mi ò rò pé mo rántí pé mo ní fẹ́ sanwó mọ́tò yìí ó máa débẹ̀ lọ jẹun pàbúrò ẹ ìwọ̀n èmi ti fẹ́ sọ fún ẹ pé bó ṣe pàbúrò ẹ kúkú sọ fún pé ra pólíbàgì dánù torí ó máa dóúnjẹ bọ̀ ṣèmú máa kọjú ó máa jẹ àmàlà ò tí dúró ibò ráìsì gan oyin lè lọ ni jọ èyí tẹ́ fẹ́ dìwálé yẹn mi máa tún yọ̀ wá mu èyí tẹ́ fẹ́ dìwálé yẹn jọ ọ̀fẹ́ ni àbí ẹ̀yin lè ṣe síbẹ̀ tí mo fi máa san mọ́tò yín lọ. ẹ bọ ká lèmi ní one thousand naira lọ́wọ́ ni ṣé máa wálé wa mo gàrí lọ́sàn-án àjọ ṣé èmi tí mi ò tí rówó jẹun màá rówó mọ́tò lọ sí for one eight am I mad. ó dàbí pé ó ń jì ẹ ṣá. àwọn gan ya wèrè kò ní dáa fún ọ ọlọ́run àfọ̀rọ̀ ilé ayé lójú. sórí gbogbo tó yẹ kí n ṣe fún ọ pátá òun mo ti ṣe ọwọ́ ẹni tó wá kù òun ló kù sí báyìí èyí tó pọ̀ jù ọwọ́ ẹni kù sí o. Ah, mo ti ṣe tán àwòrán ẹ̀gbọ́n mi tó ní kí n wá àwọn ilé yìí. <laughs> o káre kò wá sí ṣíṣe kò ṣàìṣe ó mà wòrán yìí nìṣó ó wà á dàgbé gígé ó wà bẹ̀rẹ̀ wúre mo ti ń ṣe láṣẹ ti ń gbìn ó yá ẹ yá. orí ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ gbàgbọ́ dé o gbogbo oore tó wà nínú ayé pátákó máa jẹ́ títẹ̀ gbọ́n mi o ire ní gúúsù ní àríwá ní ìlà oòrùn ní ìwọ̀ oòrùn kó máa jẹ́ títí ẹ̀gbọ́n mi o ẹ̀gbọ́n mi kó bá wọn lówó lọ́wọ́ torí tó bá lówó lọ́wọ́ máa mọ̀ ọ̀nà ẹ̀gbọ́n mi jẹ́ kó. àṣẹ́gun onírè ti pàbísí onídọ̀rọ̀mọ́ sì ti pàbíṣẹ́ àwọn tó láyé ti fàṣẹ sí ẹ̀gbọ́n rẹ̀ ó lò ó bọ́ọ̀ bá ń gbọ́ ṣìkìtì mọ́ mi owó tẹ owó ti dí ọwọ́ ẹ̀gbọ́n rẹ báyìí ṣùgbọ́n kan wá ni ṣé orí tówó bá dí ọwọ́ ẹ̀gbọ́n rẹ tán o ò ní lè bá nọ́mbẹ̀ bẹ́ẹ̀ tó o bá ń gbọ́ náà nítòsọnù àti sísì téèyàn wá tí ò rí tí bá ń bẹ nínú owó ẹ̀gbọ́n rẹ tó o bá nọ́mbẹ̀ wo kọ́kọ́ wo lọ yóò lùlù fún ọjọ́ ah, ah. mi mo wí bẹ́ẹ̀. Ah, eh, o sọ fún mi o fún mi o o <laughs> fún mi. Hey. Eh. Daniel olórí burúkú ni ẹ yóò rí o. farabalẹ̀ farabalẹ̀. wèrè wà lórí yín. ayé ìyá ẹ máa bàjẹ́ ni. Ah, ah, ah, wèrè wà lórí yín ni. ayé ẹ máa bàjẹ́ ni. ẹ gbà lórúkú yìí tó o mọ̀ pé aláyé tiwa ló ń bá sọ̀rọ̀ ni. yéé filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀. ṣé mo jókòó ni kí ló ń ṣe yín náà lè ṣe bí wèrè orí yín. dàgbàsókè dàgbàsókè bọ́dọ̀ yẹ ẹ̀gbọ́n rárá ọ̀rẹ́ yóò pẹ́ kó sì dára. èmi ni wọ́n bá sọ pé mi ò gbọ́n háhá bọ́dọ̀ yẹ ẹ̀gbọ́n háhá àbúrò tó bá ó ṣe ara ara máa fọ́ kí ni mo inú oúnjẹ wẹ̀rẹ̀ ni. kí náà mo ṣe filẹ̀. tọ́lá máa jọ mo sọ̀rọ̀ ó sọ̀rọ̀ máa fọ́ ẹni kìíní lórí ṣé ìrí tí wọ́n rí yẹn mo jù sọ́mọ mo jù sí mi mo jù sí ó jù sí mi ìwọ òrí nírìí wípé ó kọ́ mi jẹ nìyẹn ó fẹ́ kí n rún òun ó rí pé ó rí mi bíi pé mo ti di ọkọ òun nìyẹn. mo ti ń wò báyìí báyìí. a ṣe irú ẹ̀ mọ́ láyé ẹ̀. láyé mi. kò yẹ kí wọ́n fọpọ́ lọ sí i. wo wo wo wo bínú kò yẹ bó ṣe jù sí mi tẹ́mi náà ń dùgbà ẹ̀yẹ ìyẹn ló pè mí ah. kí pè é lólórí burúkú kò pè mí lólórí burúkú ó pè mí slang ló jẹ́ fáwa ń bí. mo kàn máa lẹ̀ mi ò lè ṣàánú. sílẹ̀ máa lẹ̀ lọ bó ṣe àlẹ́ yẹn lèmi kó jẹ lèrè olówó alẹ̀ alẹ̀ alẹ̀ mọ́ mi ah, ọmọ mi tó dùn mo rọ <laughs> káwọlẹ̀ káwọlẹ̀ ká ẹ ẹ ẹ ẹ bẹ́ẹ̀ mo ti fojú mo ti fi bọ́ṣọ lára ẹ̀ mo fojú mo ti fi bọ́ṣọ kòtò ẹ̀ mo ti fi bọ́ pátá ẹ̀ mo wá wù ẹ̀ bó ṣe dúró báyìí mo ní yéè ọmọ ló clean tó yìí túnbẹ̀ bẹ̀ tí jẹjẹ màá kó ẹ ku wàá pariwo wúúú. ni. súnmọ́ bí mi ò fọ́ súnmọ́ bíà ọmọ kan ṣẹlẹ̀ ohun tẹ́mi gbádùn la ẹni pé mo dùgbẹ́ yẹn tó dùgbà mi ní o dùgbà mi o gbà mi yẹn ìyẹn ló jẹ́ kórìí mi wù oyè ń sè àwọn tó lè fà wá nìyẹn bá rọdún ẹ kó dẹrùn ọmọ mi padà yẹn gangan lọ bẹ̀bẹ̀ ló ti yẹ ń sè a máa rúnra wa o. gbogbo ọkọ tẹ bá sọ pé kì í ṣe màá tẹ bá ní kí máa gbálẹ̀ máa gbà máa gbà bá ní kí fo mọ́tò máa fo. o ní fọ mọ́tò èmi ló máa fọ èmi àwọn afọ èmi èmi náà fọ wọ ló jẹ yẹn ò ní kí n má lù ẹ o lọ́wọ́ aṣàṣìṣe màá gbá ẹni tí inú tẹ̀yìn oh. àmọ́ kò síwé ah! fọ́gò fọ́gò fọ́gò yéé fọ́gò ibi tí mò ń tẹ̀ rọ̀. Ọmọ́tọ́lá ni báwo ni. Dayọ̀. Yeah, báwo ni. Ah, Dayọ̀. <laughs> I mean. Um, ó ń ya ìlẹ́nu pé orí bàbá ìrà rẹ̀ sórí ọmọ tó la nǹkan tí mo torí ẹ̀ wá ni pé mi fẹ́ jẹ́ kó rí pé bóyá wàhálà mi pọ̀ àwọn Yorùbá náà ló sọ pé iṣu àtẹnumọ́rọ̀ kò kí n jóná see Omotolani you are a beautiful woman and I will keep telling you this sórí kò ṣe bí àmọ́ flatter I'm just telling you the honest truth it's a compliment actually kò ṣe pé bóyá pé mi ò róbìnrin rí there are a lot of girls out there but um, nínú gbogbo ẹyẹ tí ó wà ní gbogbo ọ̀kín ló rẹwà jù MC, um, there is ẹ ṣe mọ̀ pé um, it's okay. It's okay. Yeah, so there is this thing about you that I, I just can't explain. So ọ̀rọ̀ ta sọtì ni mo wá pass because bó ṣe ń wò mí yìí o èmi Dayọ̀ tí òun wò i don't take no as an answer so if it has sọ̀rọ̀ see, mo fẹ́ jẹ́ continue i want a conclusion from <sighs> um, Dayọ̀. Yeah. Uh, <sighs> àbí ọ̀rẹ́ ẹ̀ Kabiru. ẹ Kebbi. Kebbi. yes. Ah, ok um, ọ̀rọ̀ tí ó wá bá mi sọ lọ́jọ́ yẹn ọlọ́run rínú mi pé um, mo ti èmi náà ń rò ó after tẹ lọ tán mo ń rò ó pé bóyá mo ṣe sọ̀rọ̀ yẹn ò dáa eh, because I like you. Uh, the, really? Yes, wow, I like wow. you. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọbìnrin mi lè tètè sáré ṣe bẹ́ẹ̀ yẹn mo kàn láti kọ́kọ́ make àwọn excuses kankan. Ah, bó o máa lọ rò ó bó ṣe sọ yìí sìn máa lọ máa tún rò ó dáadáa. Um, sori ọmọ tó lani má jẹ́ kí a fi ẹ̀tẹ́lẹ̀ ká máa Pa we are both adults here nǹkan tó bá fẹ́ tó bá dẹ̀ mọ̀ pé o fẹ́ ṣe ó mọ̀ ọlọ́kàn yẹn pé fẹ́ ṣe ṣóbi ká má lọ máa ro gbogbo àwọn èèyàn mo fi pé they are just uh, it's for it's for the kids mo kò fẹ́ kó you don't understand kó má mi fẹ́ o pé kò fẹ́ lọ ro I just want an answer yes mo ti gbọ́ ẹ that's what I want from you. okay mo ti gbọ́ màmá ro náà. àà ah, àyè ah, mo jà ìbá tó máa ro nǹkan kan orí yín ló lè lọ́wọ́ àgbóore dẹ́bi gígùn yeah, no, no, no, no, it's okay, ah, it's okay. Let him talk. yes, he can talk. <laughs> Um, ṣé torí tọjọ́ yẹn àánú mi mí ilé rẹ̀ lọ́jọ́ yẹn ìkó tó ṣẹlẹ̀ ni pé mo ṣe mo ń sùn wọ́n jí mi mo ní ṣàlàyé pé mo sọ̀rọ̀ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ o ṣé mo sọ bẹ́ẹ̀ o. wọ́n wá jí mi lójú oorun lọ́jọ́ yẹn ni. I know it's ah KB right uh, K and K as in K and B. Okay. So I'm so glad at least finally you said yes. <laughs> Because I love you. I love you. Okay, I love you too. Okay. Yeah. Um, and um, um, then, um, what's the number I'm missing? Okay, mo number ẹ̀ So, I'm asked for your phone. Then. Okay. E, um, ṣebí number ẹ̀ ni. Yeah. Ah. Oh. <laughs> yeah. yeah. <laughs> Ah, you're welcome. Nice day. Come on, come on. Yeah, I'll, I'll, I'll, I will call you. I'll phone. Yeah, I will call you. So, I'm lórí burúkú ni ẹ. Lórí. Ṣé o máa pè é bẹ́ẹ̀ bá ṣòwò tàbí olómi? Ṣé yàrá náà ti gèjì? Mi sọ pé kí ló ṣe mọ́tò. Bí mo kàn ṣe ń wa mọ́tò yẹn lọ́mọ kan rí pé ọ́ìlì yẹn bẹ̀rẹ̀ sí ní jò ní aláì. Ọ́ìlì yẹn ń jò àbí ọ́ìlì mọ́tò tèmi gbé fún ẹ, ọ́ìlì understand nǹkan tó ń sọ. Gbọ́ kí ló láyé mo sọ fún gbà fún ilé mọ́tò yẹn lọ́pẹ́ ká tó start mọ́tò yẹn o yẹ ká kọ́ sí bọ́nẹ̀tì yẹn ká òbúrò mi wà ń bẹ̀ kò dá mi lóhùn. ó tẹ̀ mí létí ó tẹ̀ mí létí èmi ti máa sọ fún yín pé tẹ bá fẹ́ gbé mọ́tò jáde ẹ kọ́kọ́ yẹ̀ wò lọ́kẹ́ wo nǹkan tó ń ṣe ó tẹ̀ mí létí mo ti sọ yẹn fún yín. aláyé mo yẹ̀ wò mo yẹ̀ wò mo dẹ̀ sọ fún sọ fún. pa òun ló ba mọ́tò jẹ ìwọ jẹ́ẹ̀kì àbí ó sọ fún wọ ìwọ sọ fún tẹ́lẹ̀ kó yẹ kó yomi wò kò sí tó kàn mí pẹ̀lú yẹn wàhálà ọ̀rọ̀ ẹbí yín nìyẹn ohun tó kọ̀ mí gangan ni pé ṣé kò sí nǹkan kan tó ṣe ẹ́ńjìn mọ́tò tèmi ṣé kò sí. àlàyé kò sí nǹkan tó ṣe mọ́tò yẹn bọ̀ ẹ́ńjìn mọ́tò yẹn ti náà kì í. òyà kí ni level ti yẹn wà. forty five ó yẹ máa ṣe kí a máa ṣe ilé ilé ìsinmi ẹ gèjè kí ni kí ni gèjè wa. Bukola Bukola orí kúkú tó ṣeré níbo lórí ẹ̀dá. kí ni mo ah. ń ṣeré wàá bí ẹgbà bàbá lórí burúkú ni ẹni ó já wèrè ni ẹ ta lẹ́yìn ta ni wọ ẹ ẹ èmi ló ń bá sọ pé ta lè mi. ti máa ń lẹ̀ left. èmi ló ń bá sọ pé ta lè mi. ẹ sọ jọ jọ bá bínú jọ mo ní láti yọ̀gò torí ẹ̀ wọ́n kéré jẹ tí màá yọ̀gò fún pé kò lè rojú mi lọ èmi ló ń bá sọ wípé ta lè mi tó bá bíjà ẹ̀dá ìyá ẹ̀ ni mo sọ tó bá bíjà ẹ̀dá gbèsè kan mẹ́ẹ̀ bàbá bíjà ìgbésẹ̀ kan bẹ́ẹ̀ ní wà. owó pẹ́sẹ̀ ọba pẹ́sẹ̀ náà. in fact bó ṣe dúró igan inú ẹ̀ ti bí mi. kíni. bẹ́ẹ̀ dúró inú ẹ̀ ti bí mi. ó ṣe màdé wọ́pẹ́ wọ́pẹ́ kúrò bẹ́ẹ̀ máa wẹ̀ fún. ẹ ẹ ẹ ẹ máa ẹ máa bú. kúnlẹ̀ síbẹ̀ kúnlẹ̀ síbẹ̀. ilẹ̀ kúnlẹ̀ síbẹ̀. ilẹ̀ kúnlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ lójú ẹsẹ̀ ó dàbẹ̀ nípò smart àbí àbọ̀ lórí burúkú ni ẹ kò ní jẹ́ ah, wẹ́rẹ́ lọ wà ní kàbá mi ó dẹ̀ bí mi lẹ́yìn pé ta lèmi ìwọ ń bẹ̀ mí lẹ́yìn pé ta lèmi ìyá jajajaja ẹ kò ní wọ bí kò bí mi pé ta ni mi. Ah, ok kò sí wàhálà yín ẹ máa ń jọmọ gbé àbí olọmọ ẹ wá bí ìyẹn escape o tún fẹ́ lé mọ́nù kàbá mi kò ní dá fún ẹ. àṣẹ mo jẹ́ pé olórí burúkú làwọn náà àtàyà àti gbogbo ẹ̀ náà máa gbé gbòògbòògbò wàá ràn wọ́n lọ́wọ́ tó ń sìn wọ́n gbé sá lọ nìyẹn àwọn wèrè bá mú bá mú kí ẹ̀jà rẹ̀ bá ń dominú ẹ̀nu dominú ẹ̀nu dànù dáadáa wọn báyìí kí ló rò pé ó wúlò fún kò wúlò rárá ike yó kò wúlò fún ọkàn báyìí kò wúlò rárá kò wúlò èmi gbé mọ́tò fún ọ sọ pé ẹ́ńjìn mọ́tò tèmi náà wà tí mo fi ń lo kẹsàn-án máa yìnbọn fún ọ ni mò ń bọ̀ o àbọ̀ òṣìṣẹ́ rẹ̀. Hmm? you are looking good like seriously. thank you. ọmọ wàá sọ àṣírí ẹwà ẹ fún mi. <laughs> ọlọ́run ni. Hmm. so man ṣé wọn ẹ ṣe wọn. ó mọ̀ kan after this place now hmm? màá gbé e lọ sí bí s galleria kó a movie. really yeah. okay. fẹ́ nu ọgbẹ́ last time fún ẹsẹ̀ ọwọ́ ẹ̀ ló ń pè Um, hello. Mm-hmm. Welcome to my one bus Okay. So my try to pick her up. So boy everybody just gather up here. All right, mark me. All right then. Mark me. Okay, dear. See me, see me. Come mark me. What do you do? lórí burúkú lọmọ sí mi yìí ṣá ṣé ó rò pé mi ìdánwò mọ ni ó gba plate alákọ̀ọ́kọ́ ó tún wọ́n dà fẹ́lẹ̀ kejì ah, ilé ti yá wéré o ṣé o gbèsè owó náà ó easy báyẹn ni mo ti ṣe fún òun náà ó tún kun ọ̀rẹ́ màá tún ṣèkà fún òun náà ẹ méje dára ẹ mọ ẹ ti yá wèrè. ẹ kú gbà. yes ma. owó oúnjẹ. ẹni tí yóò máa sanwó ó ń bọ̀ ó lọ mú ọ̀rẹ́ níta ó ń bọ̀. òun náà lájọ ń sọ owó oúnjẹ tẹ jẹ ní ìlú èkó ṣẹ́ ni. ẹ òun náà ni mò ń dá yín lóhùn ẹni tí ó fẹ́ sanwó oúnjẹ ó ń bọ̀ ó sáré lọ mú ọ̀rẹ́ ìta ni ó ń bọ̀ ẹjọ́ ẹjọ́. wọ́n mọ̀ tó wọ́n rán dà wọ́n ti sanwó tiwọn wọ́n tẹ̀ sanwó the first round tẹ ọkọ̀ jẹ so ìgbà tẹ́lẹ̀ ọ̀dà fẹ́lẹ̀ kejì wọ́n jẹ́ kó yé wa pé ká gbowó lọ́wọ́ yín kó dẹ́ pọ̀ jù eh. two three náà ni so eh? ẹ fún mi kó pọ̀ o. ẹ ẹ mọ kó tó ṣe lè. àǹtí ṣe bẹ́ẹ̀ ṣáà mọ̀ mí iṣẹ́ mi ò pé kọ́sọ́mà yìí mo máa ń wá sí ìbàdàgbà ẹ mọ̀ kan máa wá fún yín níta tí n tó fẹ́ sanwó yìí ó ní òun fẹ́ lọ bọ́ọ̀lù ẹ̀hún ta ni máa wá fún yín níta ẹ trust máa wá fún. ẹ ṣe máa sọ fún mi pé kẹ padà wá fún mi lówó ní díǹtì tèmi ṣe fẹ́ kó bá mi ni kí ló dé tí mo ti ẹ lọ ẹ fún yín ṣé olórí burúkú ni ẹ ni wọn kò bá mi olóòṣì ni ẹ ni oníkàtà ṣòṣòro bíi náà ṣì bá mi bá mi olórí burúkú gbogbo ẹ náà ló ń di kiri wọn rí nǹkan kan gbé mo ní tani bọ̀bọ̀ yẹn báwo lè gẹ̀ẹ́sì ẹ̀. ẹ̀gbọ́n mi ni. Ah, ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ni wo ló pariwo gan láti ẹ̀kọ́ ẹ̀gbọ́n ẹ̀ ni ló ń lé ẹ káàkiri bẹ́ẹ̀ bó bá yẹ gẹ̀ẹ́sì ẹni kó jẹ́ kí èmi mọ̀ ó ti yẹ ẹ́ sí tó bá yẹ pa ìmọ̀ èjì dán wọn àyà bẹ́ẹ̀ fẹ́ra yín bì ẹ lọ máa fẹ́ra yín bí tẹ́tí fẹ́ra yín wá èmi ò lè máa yín gbàdo sẹ́yìn gbà o mi ò lè máa dààmú ara mi káàkiri o màá mọ torí nǹkan tí mo ṣe ń dààmú o báwo ló yẹ gẹ̀ẹ́sì ẹ̀ náà mi ò parọ́ fún ẹ ẹgbẹ́ mi ni. bá jẹ́gbọ́n ẹni wá ti jẹ́ kí tètè mọ̀nà àbáàdùn mi máa lé mo dẹ̀ lẹ́gbọ́n ẹ káàkiri ọmọ ká aná mi ni mò ń lé yẹn díẹ̀ ló kù kí n ba yé aná mi jẹ́ ń bẹ̀rẹ̀ náà tí bá dùn omi yẹn lù lórí tó bá wẹ̀ láti ìsìn tọ́dún yìí máa fi parí ara yìí máa rùn ni èèyàn dẹ̀ jẹ́jú àná ẹ̀ àbá ti ba yé aná mi jẹ́ ń bẹ̀rẹ̀ náà. orí ìrònú iná lẹ ṣì wà. iye ìrònú mà ti Bùkọ́lá máa wálé padà ó máa wálé ẹ̀yin àgbà náà lẹ sọ pé ìrònú púpọ̀ máa ń mú ọkàn ṣàárẹ̀ ni. mo kúkú mọ̀ pé Bùkọ́lá ò sọnù ṣùgbọ́n kí ni káwọn ará àdúgbò máa sọ wọ́n ní bóyá ìgbà tí ẹ̀gbọ́n ẹ̀ lówó lọ́wọ́ ìgbà yẹn ló sá fún ìdílé ẹ fi nǹkan táwọn èèyàn máa sọ sílẹ̀ efi kan táwọn èèyàn máa sọ ṣe tẹ́pẹ́ wá ṣera yín léṣe ẹ̀yin táǹtì bùkún láwa dé tó tó wá tí wá fàìsàn sí lára ṣé iṣẹ́ ìkọ́ta táà sọ náà la máa sọ ni. mo ṣe fún mi tó ṣe báyìí fún mi. Ah, tẹ̀ ti dà. ọkọ mi káàbọ̀. lálẹ́ káàbọ̀. ó dẹ̀ jẹ́ kàyéfì náà. orí Bùkọ́lá níbo. orí Bùkọ́lá ní ah, ó ṣe é tí mo ti ṣe mọ́tò. pé ẹ̀yin náà wò lè fast lẹ́gbẹ̀ẹ́ mi mo tọ̀ láti wò bá di Bùkọ́lá. Bùkọ́lá. mo ní àti Bùkọ́lá Bùkọ́lá kò kàn fèrègé. Ah, ah, gàràjì bo ló ti rí. bí mo ṣe lè mú mi. Ah, ó sáré títí títí ó sáré wọnú gàràjì ṣe débi kan àwọn towns àwọn àwọn boys kan ṣáà jáde sí pé wáyé tí mo lé kíní kan gbọ́gbọ́ gbọ́gbọ́ ah, mo kọ́ rò pé kí ni tàwọn lè pẹ̀lú ìgbà tàwọn mo kọ́ fẹ́ bá wọn jàpọ̀ tí mo lórí zọ́ọ̀ mo fi sáko lọ́dọ̀ tó. ó máa lọ òun òun lé bá. ó sọ fẹ́ hàn mí. àǹtí Bùkọ́lá láàrin àwọn towns. wàá mú mi débẹ̀ o wàá mú mi débẹ̀ ah, orí Bùkọ́lá wà á mú mi débẹ̀. kókó tó ń ṣe ní kàyéfì gbogbo ni pé God forbid God forbid kó má lọ jẹ́ pé àkúdáyà ni. Ah, Ọlọ́run jẹ́ mímí fojú sunkún ah, ọmọ mímí ah, fojú sunkún ọmọ. kí ló fẹ́ fà á tí màá rí kókó la wà sálọ. tó lè sálọ tó lè sálọ dúpọ̀ ọmọ wa bá mi lé lórúkọ Jésù ọlọ́run má má jẹ́ kí n pòfó má jẹ́ ìṣòfò ọmọ o. pọ́jú àwọn ọlọ́pàá kan bá wa ṣe investigation dáadáa mo fẹ́ mọ̀ bóyá òun kankan ni àti pé ní àwọn boys yẹn kan náà àbọ̀ ẹ̀ síbẹ̀ I just want to know about it mo fẹ́ jump to conclusion so eh, ẹ jẹ́ ká fọkàn báyìí at least mo ṣàtẹ̀lé sí mo pé at least wọn kàn ṣe wà láàfíà tó wá jẹ́ pò ní mo rí o. Ah, wo tètè tètè lọ sọ fọlọ́pàá. ṣàwọn ẹ mo kàn ní kí n sọ fún mi take everything calm okay. ti gbọ́ ọkọ mi kò ṣe ọkọ mi ọlọ́ọ̀ máa ma jẹ́ kó fojú sí ọmọ. kò sí problem á gbé wá bá ẹnu lé. Bukola Bukola for crying out loud ìyá lélẹ̀ tó fi ń jẹra èyí ìyá ló fi ń jẹra èyí I mean look at yourself àwọn ibi tó ti bá rẹ this is garage ló ti ni wọ́n ti ń tajà ah níwọ̀n tó jẹ́ wípé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n láwọn ó ti wà lóde. Eh, mo ń gbẹ̀bọ̀ ẹ má bínú ẹ jọ. o tún fi mí tajà. náà ọ má polówó bí kò sóò tajà ẹ mọ́ o èmi mo lè gbé ẹkún mi báyìí ọdún ẹ̀gbọ́n ẹ ni mò ń wá ẹ lọ because ó dàbẹ̀ ń pè wò mọ̀ ọkọ tó ń ṣe mọ́ kó tájà ẹjọ́ ẹ má dà lóhùn kó tájà má gbà. you don't need this alone bọ́bọ́ ọjọ́ ẹ ṣètò. ẹ ẹ ẹ ayé kí wọ́n ju ẹ kí ló ṣẹlẹ̀ náà. Ah. o oh. oh. o. now my own advice is please padà sílé padà sílé jọ̀hún bẹ́ẹ̀ ni padà sílé Bùkọ́lá gbọ́ láwọn ti lówó gan gbọ́ láwọn ti make it is made he is money má sọ fún ara ẹ̀ náà má fi àjẹrẹ́ náà. kí n padà sílé. yes ohun kan náà ni agbe gbogbo yín ké ní maro oh. ohun kan náà làlùkò gbogbo yín fọ̀ ní mùsù àfi odídẹrẹ tèmi Bùkọ́lá nìkan ló ń ké ní mẹ̀yàmẹ̀yà Tọ́lá tó bá tó àkókò máa padà sílé I know what I'm doing ṣó ti gbọ́. ṣé rubbish tó ń sọ lẹ́nu ilé fẹ́ máa sọ mo ní kó padà sílé kó yé fi rẹ̀ jìyà mọ́ kó yé sọ́fà mọ́ òun pọ̀fọ̀ ṣé òun ṣépè fún mi ni mò ń bẹ̀ sọ̀rọ̀ òun rẹ̀ ń ṣépè ṣá anyway anyway anyway um, tó bá fìlù pé ẹran ọ̀yà ni ẹ ṣàṣẹ ìgbà kọ́kọ́ fi kún nǹkan tó ń tà nà pẹ́ndì. owó mo fún ẹ ah, ah, eh, stop ẹ jàre gbé kiri eh, sílẹ̀. Eh, má jẹun ojú ẹ kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀. aṣọ ah, bẹ́ẹ̀ bá mi jà ni aṣọ ti le tó yẹn ni àbúkọ́lá ó ti sick gangan ni o. Bí àwọn tatu tún rè Bukky what you are doing is not making sense Bukky ah, ò yá ó ti sick gangan ó kàn ń jìyà lélẹ́yìí Bukky Bukky I mean wọ́n life tèmi ti change ṣó o fẹ́ kílẹ̀ ti ó ní problem o look at me I'm living large don't you want something like this your brother is rich come back home Bukky. I give up. gbogbo gọ́ọ̀mẹ̀ntì àtiwájú ọmọ onídìbò mọ̀ nìyẹn everybody mọ́mí ẹ̀ wà wọ̀rí ẹ̀gbọ́n ẹ̀ náà wà wọ̀rí everybody ẹlẹ́ẹ̀kẹ́ pàtàkì wá ìbáyọ̀ oh you keep insisting that no you you don't want anything to do with your brother. wá kí ló fa ọgbọ́n orí burúkú yìí kí ló fa ọgbọ́n òṣù yìí. wálé orin wálé wálé lẹ́gbọ́n rẹ̀ ń kọ́. wá orí ẹ̀ dàrú ló gbọ́mọ̀ yín o fẹ́ lọ gbọ́mọ̀ yín sọ̀rọ̀ ló ṣe kí ló ṣe ń bí. kọ́ orí burúkú lọ́wọ́ kó wọlé lọ́jọ́ ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ kí ló dé Um, kí ló ṣẹlẹ̀ pọ́n fún ọ kí ló dé tó bá tún tó bá tún tọ̀ wá lẹ́nu ẹ̀ máa fọ́ kíní mọ́ ẹ lórí. kémi um, um, ní sùúrù àbí kémi kémi ní kémi ah, ní sùúrù àbí mo ti dàgbẹ́ kí ní sùúrù àbí máa fọ́gò mọ́ ẹ lórí. kí ló ṣẹlẹ̀. sẹ́rí ẹ̀yin náà làwa rí a sì ti wò pé tá a bá ti rí yín àti rí Bùkọ́lá. sọ̀rọ̀ jàre kí ló ṣẹlẹ̀. sẹ́rí sà nǹkan tó ṣẹlẹ̀ lọ́gbọ̀n ni pé sẹ́rí Bùkọ́lá ọmọ oníbi ni wọn so Bùkọ́lá ò dẹ̀ ti kò kí kò fẹ́ rí ẹ̀gbọ́n ẹ̀ kò dẹ̀ fẹ́ rí mọ́mí ẹ̀ kò fẹ́ gbà kọ́kọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀bí lọ́sẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ so ẹ̀gbọ́n ẹ̀ ló wá rán wa wá pé ká wá bá sọ̀rọ̀ pé kí a dẹ̀ ti wá bí six times kò dá wa lóhùn. ẹ̀gbọ́n Bùkọ́lá tó wà ń bẹ̀ ẹ̀ ń pé lé kúrò bí mílíọ̀nìà lẹ́gbọ́n ẹ̀. gan gan bílíọ̀nìà tún lẹ́gbọ́n ẹ̀ ẹgbẹ́ ẹ lówó rẹpẹtẹ gan. má sọ ẹ lọ mò ń gbọ́ má sọ lọ má sọ lọ. ìgbé bílíọ̀nìà ni bílíọ̀nìà ni ẹ̀gbọ́n máa fẹ́ fún lówó kò kí gbowó lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ so ẹ̀ ni pé torí bẹ́ẹ̀ ṣe wà yìí pé ẹ̀ understand pé ẹ̀yin lè lè tó láti bá wa bá a sọ̀rọ̀ bó ṣe gbà nǹkan lọ́wọ́ yẹn wọ́n affect àpò tàwa náà pé so pé bóyá tábà bá sọ̀rọ̀ táwa bá ń fẹ̀yìn ẹ̀yà wà bá máa fún un ẹgbẹ́ ẹ̀ lówó o máa fẹ́ fún lówó kò wá ń gba owó yẹn àbí. báwo lẹ́yìn ṣe wá jẹ́sẹ̀ gbọ́n ẹ̀. ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ̀. ọ̀hẹ́ àbí ọ̀rẹ́. ọ̀rẹ́ ọ̀rẹ́. friends friends. ọ̀rẹ́ ọ̀rẹ́ friends lẹ́jẹ̀ ohun tí a fẹ́ kí n máa ṣe ìsìn ni pé ẹ̀yin fẹ́ máa kó wa ẹ máa máa fẹ́ máa kó fóònù àbí báwo. ẹ àwa fẹ́ ka kówó fẹ́ yìí. fẹ́mi. sọ yà bá a máa fún bọ́ ẹ dúdọ̀ jẹ́ kó mọ̀ pé àtọ̀dọ̀ àtọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló ti wá sí tàtàwá náà máa rí nǹkan mọ́sá kù. tọ̀dọ̀ ti ọ. lẹ́yìn bá ti ń kó yẹn wá tẹ̀ tí ń gbà lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ èmi ò gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ kẹ́ gbọ́n ẹ̀ ló lówó yẹn. ẹ tá bá ti ń gbowó lọ́wọ́ ẹ̀gbọ́n a máa mú tiwa sápò àwọn náà máa dẹ̀ fẹ́ yín náà lè bá bọ̀tẹ́ bá ń basọ́ kò máa ń gbọ́ tẹ́ bá ti fẹ́ basọ̀ ó máa ń gbójúmọ́ yín ẹni pé ọkàn lèmi lẹ́yìn sí tó lọ bẹ̀ ah, ah, ah. kò sí wèrè kò sí problem ọkàn tí bá ti basọ́ náà ló máa gbọ́ kí la máa fi bẹ̀rẹ̀ yẹn ná kí la máa bẹ̀rẹ̀ yẹn ná owó tẹ̀yìn tí wàá kó wálé ní dàtẹ́ ọkọ̀ fẹ́ kó fún náà tí ó gbà lọ́wọ́ yín. irọ́ irọ́ ó ní akọ́kọ́ wá bá wọn bá sọ̀rọ̀ lónìí. ó yá bá ń kó ẹ kó lè wa mọ mi máa bá sọ̀rọ̀ ìrẹ́ àdìpọ̀ ọmọ mi ni ọkọ̀ tí mo ní kó lọ bẹ̀ ń lọ kò sí nǹkan tí màá bá sọ ó máa lọ àwọn ọmọ kan wà kò yẹ ẹ̀sìn ó lè rọra bá wọn sọ ìmí ìgbà tó máa pariwo lé lórí bá sọ ó wúrun ó gẹ́gọ̀ tí mi sọ ó ti yé mm, ó gbọ́. àǹtí Bùkọ́lá kí ló dé kí ló ń ṣẹlẹ̀ gangan ẹjọ́ ẹ̀rẹ̀ padà wá sílé yìí ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run afẹ́ràn ẹ̀yìn náà lóòótọ́ yẹ kí n ti padà sílé àmọ́ kò tí ì yá tó bá yá màá padà sílé n tí mò ń sọ ó yé mi o ó dẹ̀ yọ ọlọ́run. kò tí ì yá tó bá yẹ padà wá sílé ok nǹkan kan wá yé mi kí ló dé tó jẹ́ pé tẹ́ bá ti rí ẹ̀gbọ́n yín báyìí ẹ máa ń sàlọ̀ ní ẹ̀gbẹ́ kẹ́kẹ́gbọ́n yín nìyẹn kí ló dé. ẹ má wọ ìkọlẹ̀ yé yín. kò lè yé mi. Guarda, però cosa passare in fondo? Al pesce. No, queste basi mi sono tornato. E poi mi fa 100,000 check. So siamo per te, ṣé rí ìgò mi láìpẹ́ o scarf ẹ gbé sórí ẹ wò yìí. Ẹ̀yin tẹ́ ẹ fine ẹ bẹ́ẹ̀ rí. Ṣé ẹ bá kọ́kọ́ lọ cash owó yìí náà kẹ́ ẹ take ara yín ṣe understand ẹ gbà. Ẹ má bínú, mi ò kọ́ ọ, àmọ́ mi ò ní lè gbà kì máa ṣe five hundred five hundred thousand naira mà ní. mímọ mo rè ẹ ṣe. Mr. Gbọ́láhàn ẹ̀yin lè máa ní sùúrù mọ́mí ẹ̀jọ̀ ẹ̀ ní sùúrù torí pé bó ṣe mú Elédùmarè ló ṣe ń ṣe nǹkan yìí àbí òye yìí ṣàpọ̀lọ́hún ṣètò àná kú òní sunkún ọlá ò dákẹ́ ẹ̀ torí pé oníkẹ̀wé pé bá ṣe sin àná bẹ́ẹ̀ náà là á sin òní là á sì kò sin ọ̀la àbẹ̀wò ẹ máa ní sùúrù gan ó yí ọlọ́run ọba àbí mo ti wí. ẹ máa ṣe o ẹ kú ìbámu dárò ara mi o àmọ́ ìyàwó mi ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ àtìgbà tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ kò fi oúnjẹ kankan kò fi kan inú o ẹ bá mi bá sọ̀rọ̀ o. ọ̀rẹ́ ah o jẹun kẹ o máa jẹun máa wọ kíchìn lọ́nsìn máa lọ wá nǹkan tó bá máa jẹ wọ́n bá ti gbọ́njẹ òun dé kò sì jẹ́ kíá kíá kíá kíá kíá wọ́n ti dá nǹkan mi sí ẹ lára o kò jẹun yẹn ọgbọ́n. mi ò gbọ́ tó sọ àní mọ́tò ọ̀dà owó dà. àná àwọn wèrè lásán yẹn ní sẹ́ẹ̀ wọ́n ẹ dábí dúró bá wọn bí mẹ́fà mo ti ná márùn-ún fọ́lẹ́nu kó tó lọ jó gan ẹ lọ́sùn fẹ́ẹ́ nípò òun níwèrè lórí mo rò ìwọ ikẹ́ tèmi ní bàbá ní gbẹjọ́ tí mo ní bàbá tó ju bàbá lọ ó kì í gba kọ́kọ́rọ́ màá gbé lọ sọ́fíìsì tó bá bí aláyẹ ẹ̀dá má gbé wá. jọ̀ọ́ lórí burúkú làwọn tó yẹn ṣáyé fẹ́ bàjẹ́ ni mo béèrè question lọ́wọ́ ìwọ kan tó fi dá lóòdà ọ̀tọ̀ ni tí mo bèrè ọ̀tọ̀ ni tó dà má tó dà owó dà jọ. aláyẹ wọn ti gbé wọn gbé lọ aláwùsá ni mọ́tò wà. wọ́n gbé lọ sí alá aláwùsá. ọkọ mi balẹ̀ tẹ́ bá débẹ̀ ló wọ́n kàn ní ìyá. lọ́fíìsì tọ̀dọ̀ tèmi àbáwò wọ́n gbà ọlọ́run gbà wá láìdáláì sún mi lẹ́lẹ́ sílé ẹ̀wẹ̀ kò ní yẹ tí ẹ máa bàjẹ́ ni ọlọ́run ọlọ́run tí mi ò bá fara pa ẹ́ ní gẹ́rẹ́jì kò pè mí lọ́mọ àlè. bẹ́lá ti kí ló máa ń ṣe wọ̀ náà every time complain complain. Ah, màmá kò rí bẹ́ẹ̀ sẹ́ ọlọ́run bọ́lá sọ́yẹ́ ó kéré kò sẹ́ ọlọ́run náà. ṣé wọ́n dá mi dúró mú kọ́ wípé àwọn ilé ike ààrẹ mi ó kéré gan ọlọ́run. nǹkan tó máa ma sọ náà ah, nìyẹn. ó jáwèrè ni ṣé bó ṣe ń bára ismail wèrè yẹn bóyá bá sọ̀rọ̀ náà rè ó wá ní bàbá ẹ̀ kọ́ wà níbi tó máa lọ forí làkú wá téèyàn bá lágbára ó máa farabalẹ̀ ní sọ lágbára tí ò rí ṣubú fún mi. wá wá alágbára tèmi lérò o alágbára tó bá wà tí ò bá mèrò irú wọn máa ń bógun lọ ni o sọ fún mi ọmọ yẹ alágbára tó wà mèrò ló tún rí mọ́ wọ́n ti fìdí rẹ mi nígbà tí ò sọ pọ́ lọ́ńbẹ̀ ah, wá farabalẹ̀ mi ò fẹ́ gorí burúkú eléyìí ṣe yìí o àwọn olùbáṣe gan tó bá tiẹ̀ jẹ́ pé tí bá wọ ọbẹ̀ tí bá ní gbé mọ́tò lẹ́wọ́n máa gbé lẹ̀ ṣé èèyàn gbọ́dọ̀ máa rúfin ṣé èèyàn gbọ́dọ̀ máa rúfin. ọ̀tọ̀ nìkan téèyàn tiẹ̀ máa bá wọ ọ̀tọ̀ ilé táwọn máa gbé sílẹ̀. ebi pamí náà ebi ah. pamí látàtà ọ̀ náà kò tó bá tiẹ̀ lówó mbẹ̀ wèrè náà ló máa fún ló máa lọ rà máa wá fún mi ọba bí ìyá ẹ̀dá kó bá jẹ́ kí pọ̀ mọ́ yẹn kí ó yá gbàgbàgbàgbà. ìwọ rárá pọmọ tó rọ fún mi ayé ẹ máa bàjẹ́ ni wọ́n má yẹ kí pọmọ tó yí wà mẹ́ ó ṣèrè. aláyé òkèlè náà fẹ́ dàbí ráìsì. ẹ bàbá yìí ló máa jẹ ráìsì. òkèlè ni kó ra wa wèrè ó ṣèrè mọ́lẹ́bí ń pa mí látara ó ló máa lọ ra ráìsì fún mi tí màá tọ̀ dànù. ẹ̀bà ní kó ra wa o ẹ̀bà ní kó ra wa o ó dẹ lọ́dọ̀ yá oyè kó rẹ̀ bà fún mi àti pọmọ tó yí. gbégi lórí o. má gbèrè du má gbèrè du má gbèrè du ẹ̀fọ́ ni kò gbà fún mi. gbégi lórí ní ah, tèmi bá wá ju gbogbo eléyìí lọ wò. ìgbà tí wọn náà fẹ́ fún yàn lówó alébi ń pa wá o fẹ́ fún yàn lówó ń fún ní wáńkì. kí ló ń ṣe mí kọjá gbogbo yẹn. kí ló ń ṣe ẹ jọ kí ló ń ṣe ẹ. ìṣòro mẹ́ta gan náà sí tí mo ti fẹ́ sọ kò sáyé àti sọ̀rọ̀ wàhálà wàhálà lẹ́ máa máa fà kiri. àbọ̀ bá rí gbogbo ohun tó ṣẹlẹ̀ ṣáwá lọ́nà gba mọ́tò lọ́wọ́ o. gbégi lórí mò ń sàn kan. Ah. kí ló wí jàre. a ní mo ti lóyún. Ah báwo ló ṣe wà ibo ló wà ibo ló ọlọ́bo ló gbà tó fi gba mọ́tò lọ́wọ́ ẹ̀ yẹn gógó ló bí mi inú nǹkan tó ṣẹlẹ̀ yẹn ló bí mi inú ah, ọlọ́run. ṣègbọ́n ètè mi ń sọ náà kí ló ń sọ mi ìgbọ́n tó ń wí sẹ́yìn. a ní mo ti lóyún. ò ń ṣeré àbí. mi ì ṣeré. no mo gẹ́ẹ̀tì nǹkan tó sọ ó sọ pé ó ti lóyún. ẹ nà ó. ẹ kò sí wàhálà lọ bí náà lọ bí náà ibi tí wọn bá lóyún máa ń bí ni bí. ẹ ṣé kó ṣe máa ń bímọ náà nìyẹn ni. báwo ló ṣe ń bímọ báwo ló ṣe. báwo ló ṣe lóyún ṣé ìgbà tí wọ́n ń ṣe òmò kéèyàn máa ṣe. èmi mọ̀ pé mo rìn mọ́bẹ̀ ìgbà tí mo dẹ̀ rìn mọ́bẹ̀ wọn náà lè ṣe yé yé o dẹ̀ cross ẹsẹ̀ o dẹ̀ ka mọ́ mi bẹ́ẹ̀ ni ẹja kíká òfin mi sàárín bíi pọ́n mẹ́ja kíká ó yé mi bó ṣe gbá ni kò ṣe bí lọ́ọ̀kan ọlọ́run because ọ̀tẹ̀ mi gorí ẹ̀ mo padà dìde bí mo yẹ dìde yẹn tó wọnú ẹ̀yẹn náà jẹ́ kó kúrò bẹ́ẹ̀. ìgbà tí ò dànù ńkọ́. kò dànù ẹ wọ́n lọ dànù ṣẹ́ ọjọ́ ni wàá ṣẹ́jú tó wà lẹ́yìn. mi lè ṣe o mi lè ṣe o mi lè ṣe lè. o ò lè ṣe o ò lè ṣe yín.

bá tí wọ́n tó bá mi jiyàn tó bá mi jíṣẹ́ tó wọ́n yẹ kí n wá ìtì nínú àsìkò yìí. àyíké àdé àyíké ọgọ àyíké mi. tó bá ti ń sàmì báyìí wàhálà fẹ́ bẹ̀rẹ̀ yìí. sórí mi ò gba nǹkan bọ́tí yóò bá fẹ́ gbà kò kí ń dá padà mọ́ nǹkan tí ọba yá ló máa ń dá padà mo fẹ́ yá owó lọ́wọ́ ẹ̀ ni ayé àárín àtàtà. ìyàwó yá tẹ́lẹ̀ mélòó ló dá padà ń bẹ̀. ṣùpọ̀ ṣùpọ̀ ṣùpọ̀ ṣùgbọ́n tí orí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìrìn ni bẹ́ẹ̀ tẹ bàbá àjẹ̀bù mo dẹ̀ mo bí mo máa ń fọlẹ́ mo fọlẹ́ nu last year nìyẹn bẹ́ẹ̀ tẹ báyìí tó bá ta báyìí gbà two thousand tí bá fi two thousand sí máa fi gba two million báwo ló ṣe wá mọ̀ pé ní ni birthday. mo ti ń fọ́lọ́ ìfẹ́ ti ẹ̀bọ̀ tipẹ́tipẹ́ tipẹ́ mo dé pé táìmù tó máa ń ta náà ni má jẹ́ kí ire wá fún wa dáa má jẹ́ kó fún wa dáa ẹ mo jẹ́ ní èlò tẹ́lẹ̀tẹ́lẹ̀ eight hundred pẹ̀lú two thousand sí i á jẹ́ two eight tí n bá jẹ́ two million kí ni kí ni wọ́n náà ni máa ná gbogbo ẹ̀ fún. owó tó wà lọ́wọ́ mi náà nìyẹn o wàhálà ẹ ò ní já sásán. àmín àmín jẹ́ jẹ́ jẹ́wọ́ fún ẹ mo ti wo abẹ́ pílò tó máa ń kówó sí ní èrè ń bẹ̀ bá tí kò máa sáré lọ pílẹ̀ kí géèmù yẹn tó close five minutes péré ló kù fi close. sọ̀rọ̀ pé mi gọ̀ èyí tí mo kó sábẹ́ pílò oúnjẹ sí tó lọ kó ń bẹ̀ o rò pé màá tún padà kówó síbẹ̀. àyíkẹ́ àyíkẹ́ ọ̀dọ̀ ìyàwó mi àyíkẹ́ mi <laughs> a máa jẹ́. fẹ́ lò ní tì ẹ dẹ̀ mọ̀ pé mi náà máa dáná ó yẹ kẹ́ ti bá mi kó wá tipẹ́tipẹ́. ẹ má bínú kò ní rí bẹ́ẹ̀ jọ mi. ẹ ṣe olórí burúkú ara ẹ mo ti mọ̀ pé bíbá náà ló máa wà ó mu green bottle tán kò tó ẹ o tún bọ́ sórí black bottle anyway ọ̀tọ̀ ni nǹkan tí mo bá wá síbí owó skul gbọ́láhàn owó final year tí mo kó sínú yàrá níbo ló wà. owó ọ oh. láti jẹta jẹjẹ observe wọ́n dé dáwà sí korí ẹ̀. owó ọmọdọ́mọ tó máa fi ṣe final year exam ẹ̀ ó dẹ̀ kó ó láyàláyà láti ìjẹta ló ti kó olórí burúkú nìwọ ọkùnrin yìí o sórí ẹ̀sìn tó fẹ́ fi mí ṣe kọ̀ńténà báyìí náà máa fi já ẹ̀sìn fún ẹ ìwọ olórí burúkú ọkùnrin yìí. ṣe fẹ́ láti ìgbà tó ti délé wa tó ti kórùn lọ sẹ́kẹ̀ẹ́ bó ti mọ̀ olórí burúkú. olórí burúkú ni o ẹ máa tẹ̀wọ̀ yẹn lẹ máa kú sí. ọmọ ẹ mú mi bó ṣe bùnbù mo lè bú kí kó wọ́n wé o bó ṣe bùnbù mo lè bú kí kó wọ́n wé bàbá gbọ́láhàn ọlọ́run á máa fọ̀run kẹ́ ẹ olórí burúkú lọkùnrin eléèmí mọ́bi tí mo ti kù ẹ. máa fọ ọmọ wọmọ tó bá fi ọmọ wọmọ wà á náà nǹkan pa. àbí wọ́n bá ní tan káfa ní tan ya ni kí ló dé gan ẹ ẹni tí mo rò pé máa rẹ̀ mí lẹ́kún ẹ aṣọ fẹ́ pa mí lẹ́kún ni. n fa mo ti jẹ plate ẹja méjì tó ti kó kó ah. bíbá yìí ti pẹ́ ti pẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé ó kò bóyá pọ̀mọ́ tó ka wọ́n fi fún wọn náà àkókò wọn pé àjọ náà wọ́n dùn. ẹ mami ẹ jẹ́ àmà lọ. ọ̀ọ́ owó a ti ṣe a ti pọn gbogbo drum yẹn kún a ti pọn wọn sí ibẹ̀ yẹn gbogbo ẹ̀ ti pọn gbogbo ẹ̀ la ti pọn gbogbo drum tí mo kó sí ibẹ̀ yẹn a ti pọn gbogbo ẹ̀. ẹ kò ṣe èló lówó yín báyìí. five hundred. Ah, ah, five hundred five hundred lóní kó mọ pé mo ṣe ṣe bí mo ṣe pè yín pẹ̀lú táyé ṣe so two hundred máa fún yín. olùwà ẹlẹgbẹ́ ìdẹ́mọ̀. mi ì mú búrẹ́dì. ah, ah bẹ́ẹ̀ tẹ̀ mú tẹ̀ mú sísìn ẹ̀ mú gba sáìdì ibẹ̀ wọ́n báyìí búrẹ́dì. sọ́n búrẹ́dì ni. mi ì mú búrẹ́dì. adẹ̀lẹ̀ mú búrẹ́dì. ẹ jọ nítorí ọlọ́run èmi mo mú búrẹ́dì èmi ni mo mú búrẹ́dì. àti bíìsì lè ṣe àti ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ọ̀lẹ́ ìṣọ́pọ̀ ẹjọ ẹjọ. kò yẹ kó bá mi jọrọ mi ò wá rí ẹ mọ́ wọ́n ní ọmọ mi kú ó sọ̀dọ̀ mi ò nínú lọ àpòwọ́ ọlọ́run kò ṣe kúkú mẹ́nu nìyọ kọ́mọ Bùkọ́lá kó padà wá sínú ilé yìí. ẹ wo Bùkọ́lá. kẹ́ máa lé àǹtí Bukky kálẹ̀ dẹ̀ sọ fún mi nígbà tẹ́ ẹ lọ ní má ti tẹ̀lé yín mi ní jẹ́ kẹ́ ẹ lé wọn ah, wọn ò ṣàṣà àìsàn wọn wọn ò kú wọn ò rùn ah, ẹ wo gbogbo ẹ ṣe ń ṣe yìí mi ò mi ò láìkí ẹ o ẹ ti ń dákàrà mi máa já mi láì bẹ ṣe ń ṣe yìí gbogbo abiyamọ ayé yìí ló máa jèrè ọmọ ah, ẹ wo ẹ fọkàn yín balẹ̀ bẹ ṣe ń ṣe àyà mi ń já ọ ẹ̀rẹ̀ bọ̀fọ́mọ yóò sì ń lé ọkọ mi gan-an àti ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti jọ lọ wá àǹtí Bukky wọ́n dàda mi lójú pé wọ́n máa rí wọn ẹ̀yà mára dá o oúnjẹ yín gan lélẹ̀ kẹ́ jẹun kẹ́ lè lo oògùn tẹ́ bá ti lo ẹ fẹ́ jẹ o ẹ máa jẹ o. Mami, mama. Mama. Lónìí. Mama. Mama. Ẹ má wà kẹ́lẹ́kẹ́lẹ́ mama. Mama. Mama. Yẹ. Ah, ẹ má wà lulẹ̀. Ah, Kọ́tà yìí. Mama. Wàhálà ẹ má máa tijú bí o mo ti sọ pé pé ọ̀lọ́ níbí kò sí wèrè kankan tó bá ti dé bí máa rí bí ẹni pé ó wà nínú ilé ẹ̀ gangan ó ti yẹ ẹ̀ ń sìn ọdún anú ẹ ló wà o <laughs> àbí kò wẹ́ pọ̀ kò wẹ́ pọ̀ fọmọ bẹ́ẹ̀ ṣù ẹ ó yà wẹ́wẹ́wẹ́ ẹ bá mi kọ́ gbọ́n kan tó bá mu fún ọ. gbẹ ẹfẹ ní tì ẹ kò sí wèrè kò sí wàhálà kò yẹ gbọ́mọ wá kí mi tẹ́lẹ̀ owó ló máa ń nàyàn kò sí wèrè wọn ló lówó lọ́wọ́ ẹ̀yin lẹ lówó lọ́wọ́ káà má tún máa dowó sókun ẹ má wọrí gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ pátápátá ó yá bá mi kó gbogbo nǹkan tẹ kó wá fóun ẹ tún kó wá bẹ́ẹ̀ máa ń kó wá ẹ̀mí àkó fún un kò ní ìjìká rí. mi ò kó nǹkan wá ní samara hmm? mo fẹ́ bá a sọ̀rọ̀ tó wà very important ni àbúrò mi ń kọ́ Bukola ń kọ́. ó máa wà lábẹ́tẹ̀ kan bẹ́ẹ̀ ó ń ṣe ẹ̀gúsí lọ́wọ́ mo ní kó bá mi ru ẹ̀fọ́ mo ní kó bá mi ru ẹ̀fọ́ kan ó máa ń ẹ̀gúsí tí wọ́n máa ń fún yẹn tó máa ń dàbí ẹran yẹn mo ní kó jẹ́ káwọn ẹ̀gúsí yẹn kó tóbi inú ẹ̀ tí wò bá kánjú o tó bá ṣe ẹ̀fọ́ yẹn tán ìwọ náà lè jẹ́ inú ẹ̀ lọ́wọ́ kan ó wà lẹ́kùnlé mẹ́ẹ̀ ó wà lẹ́kùnlé mẹ́ẹ̀ nà mí gbọ́ kan tó sọ o mí gbọ́ kan tó sọ fùfú wa o <laughs> fùfú tó yí gan ó wà bẹ́ẹ̀ owó kan máa bẹ́ẹ̀ fọ́gò fọ́gò fọ́gò tàgẹ́tì fùfú lẹ̀ fùfú bẹ́ẹ̀ ti tú ẹ̀. anyways um, anyway um, nǹkan tí mo wá sọ fún simple gan all this your fogo fogo thing you are interested eh? sọ fún pé ìyá ẹ kú mọ jù hmm? ìyá ẹ. kí ló ń ṣẹlẹ̀ náà kí ló kí ló kí ló kí ló kí ló <laughs> kí ló ń ṣẹlẹ̀ náà láyé mi <laughs> ìwọ lówó lọ́wọ́ <laughs> ìwọ ta sọ́sọ́ èwo làwọn àpárá wèrè tó rọra bá mi dá ó sọ pé tó rárá o hello. no me i just look am i check the phone kí ló ń sọ fún à ń sọ̀rọ̀ lọ́wọ́ kí ló ń sọ fún kí ló ń bá a sọ lọ́wọ́ wọ́n bí olówó ni wọ́n á láyé à mo ti jíṣẹ́ fún ọkọ máa jíṣẹ́ fún mi wáyé gbogbo lẹ́yìn náà. wá ọ̀gbẹ́ni wo nǹkankan ṣe ẹ lọ́wọ́wọ́ pẹ̀lú bójú àná mi dẹ̀ ṣe rí o fẹ́ dàbẹ̀ ní kó fẹ́ mí ni ẹ o ó yá bá mi sọ fún un sọ fún ìyàwó mi nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ah, ah, eh, bro ṣé bí ètò ìlàyé wa bá ń gbé kẹlẹ sọ fẹ tún ní ká tún sọ. ṣé ẹ fẹ́ kí n sọ fún ni ẹbí ọmọ wo wọ́n níyà ẹ̀kú o. ṣé bóyá sọ̀rọ̀ fún yàn lórí sọ̀rọ̀ yìí. wọ́n níyà ẹ̀kú mọ́jú o wọ́n níyà ẹ̀kú Mami. Ohun tó sọ nìyẹn o. Kò ah, kú o. Mami ò kú o. Wo wo wo wo jẹ́ farabalẹ̀ mi ò kọ jẹ́ ẹ̀sìn. Ẹ̀gbọ́n ló wá sọ fún mi ń sìn. Aná mi lọ́níyà yìí ti kún sìn. Gbogbo owó tí mò ń kó fún ẹ. Gbogbo tí mò ń kó fún ọwọ́ ẹ tí mo ti ń gbàrè. Mọ́tò tí mo rà tí mo sọ fẹ́ kọ́ mo gbowó àjọ kan. Iṣẹ́ wo ni mò ń ṣe tí wọ́n máa dájọ́? Ah! Iṣẹ́ wo ni mò ń ṣe tí wọ́n máa dájọ́? Gbogbo tí mo ní mò ń dájọ́ mo ra mọ́tò. Ọwọ́ ẹni tí mo ti ń gbàrè òun ni mo fi ra mọ́tò kò yẹ ẹ̀sìn ẹni tó fún mi lówó rẹ̀ òun náà ló wá sọ sí pé yàyín ti kú ẹni tí tó bá wà láàrin ẹ̀yin méjì ẹ parí ẹ kó kú lè dùn torí mo ti rí pé bí òkú ni mo ti lè rówó nsìn tá a máa ṣòkú sí máa rówó máa pé ó gba àwọn èèyàn mi wá máa rówó èmi ní kẹ́ gbá kàrá fún gbogbo owó tá a ná láti jọ yìí owó bùdá nǹkan láwọn ló ti. ẹni tó ń fẹ́ mi lówó rẹ̀ kọ́ gbà kàrà fẹ́ ń fẹ́ kàrà ni mo ti kú mo ti kú o ti pa mí o ti pa mí o. o ò tí ì kú o ò kú sọlá yìí ẹ sọlá làfẹ ọkọ tó fẹ́ fẹ́ ọkọ tó fẹ́ ah. ní gáràjì. wá wá wá wá. no no no no no no please. mo pẹ́ lé àná mi mo pẹ́ lé. tala àánú ẹ̀ dá fún ẹ lọ́mọ. àná mi mo pẹ́ lé. èmi ni mo pa máa ń ní o èmi ni mo pa máa ń ní èmi ni mo. ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù àmín orúkọ jésù àmín ọlọ́run á gbé yín ga fóònù ọ̀fẹ́ tó tán fún wa ní wákàtí àyàn olórí àwọn ọmọ rẹ ọlọ́run gba ọpẹ́ wa àmín jésù ọlọ́run kó dáàbò bò yín àmín ìlérí ọlọ́run fún ayé kó wá sí ìmúṣẹ àmín jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ tí ẹ bá wáyé màmá yín ti wá sí ọ̀dọ̀ mi nígbà kan mò ń gbìyànjú láti ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún wọn ṣùgbọ́n ó wá ṣeé ṣe kí kádàrá àbúrò kó ran tẹ̀gbọ́n lọ́wọ́. kádàrá àbúrò kó ran tẹ̀gbọ́n lọ́wọ́. bẹ́ẹ̀ ni. Hmm. wọ́n ò rí ògo wọn lò ṣùgbọ́n ẹnìkan yóò ran ẹnìkan lọ́wọ́. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe alàgbà olúwa máa ṣàgbára dọ̀tun. ẹ jẹ́ ká gbàdúrà. àdúrà àdúrà ti gbà àti pé ó níbì kan tí mo fẹ́ sáré dé ẹ ṣe alàgbà. mo sọ fún ọ lọ́jọ́ yẹn mo ní ẹ̀yin méjèèjì lẹ ní ọjọ́ iwájú tó dára ògo yín sì dára pẹ̀lú ṣùgbọ́n mo sọ fún wọn pé ó ṣeé ṣe kí ẹ̀gbọ́n kó ran àbúrò lọ́wọ́ àbí kí àbúrò kó ran ẹ̀gbọ́n lọ́wọ́ ìyẹn ni pé kí kádàrá ẹ̀gbọ́n kó ran tàbúrò àbí kí tàbúrò kó ran tẹ̀gbọ́n ṣùgbọ́n wọn ò dúró láti gbọ́ kúlẹ̀kúlẹ̀ àlàyé mi lọ́jọ́ yẹn ṣé wàá rí ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ̀gbọ́n rẹ̀ ò ṣògbọ́n wò ó àánú Ọlọ́run lórí gbà àti pé ohun tá a ti kọ́ nípa tiẹ̀ ni pé yóò jẹ èèyàn láyé gẹ́gẹ́ mo ti sọ fún màmá yín kò sẹ́ni tí ò ní ògo nínú ẹ̀yin méjèèjì so kò sògùn owó àbí gbọ́láhàn so sògùn owó ni. dadi mi ò ṣògùn owó mi ò mọ nǹkan tó ń pè owó mi ò débi lóògùn owó rí ṣebí. Bi... kò ń sọ̀rọ̀ sábàbí rárá o èmi ni mo mọ nǹkan tí mo go through lábẹ́òkúta o nítorí kẹ́gbọ́n mi lè dolówó ẹ wo èmi ni mo mọ nǹkan tí mo ṣe kẹ́gbọ́n mi tó di ẹni tó lówó lọ́wọ́ ṣe fẹ́ gbọ́ mi nítorí pé mo ná nínú owó ẹ̀gbọ́n mi òun ló cause gbogbo problem tó wà nílẹ̀ yìí wá pẹ̀lú ohun tí ọlọ́run bá èmi sọ gbọ́láhùn ṣògùn owó àánú ọlọ́run àti tí a ti kọ́ nípa tiẹ̀ òun ló ṣe fún un bó bá dẹ̀ wàá fẹ́ rú ẹ lójú babaláwo tó lọ ṣe oògùn lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ó sì wà láyé. bóyá ẹ jẹ́ bóyá kó lọ béèrè lọ́wọ́ rẹ̀ ó ṣeé ṣe kó lè tàn mọ́lẹ̀ sí i. òwéré là ń jà òwèrè là ń jà ìbáṣepọ̀ orí gbogbo ní sunú pósí ìrọ́pò gbogbo ò bá ti tọ́ nígbó ò bá gbà pé tiẹ̀ ò bá gbà pé tèmi táyé jò wèrè ká mọ́ ìbà rẹ kábíyèsí ní ọba òkè ọba atẹ́rẹ rẹ kárí ayé ẹ báwo lọba lónìí ọba lánàá ọba mi tó lọ́jọ́ gbogbo òun ló mọ rí oníkálukú ó ti mọ ohun tó oníkálukú ó jẹ láyé ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ àjàlá mọ́rímọ́rí òdùdù tí mo rí ìjímẹ̀rẹ̀ jagunlabi tí mo rí ọmọ tuntun ó mo rí olówó ó mo rí ọlọ́lá ó sì mo rí olòṣì ẹ̀yin kí wá lóde tó ní kálukú ọ̀gbà pin tiẹ̀ ẹ wo ẹ̀yin mọ̀dé yìí àṣírí ayé ń bẹ lọ́wọ́ ẹni mímọ́ o àṣírí ìṣe òkùnkùn sì ń bẹ nínú ìṣe òkùnkùn kí wàá ní tó dé ṣètò owó ọlọ́run ló dówó ó fi léṣù lọ́wọ́ ọmọ èèyàn ní fi tipátipá wá owó lọ́wọ́ èṣù bẹ́sù bá wá gbówó ọ̀hún fún wọn ni wọ́n rúgbìn èṣù wọ́n wàá ṣọ́ọ̀jì kàbá wọn ni. ẹ bàbá lọ́wọ́ náà tàn ta ní ọ̀bà náà èṣù ní torí inú rẹ̀ ni ó ti mu ti yó ní ọwọ́ akọ̀ tí ó kù inú rẹ̀ ni ó ti gbóbìnrin ní ọ̀bà lu má gùn ṣé ẹ rí pẹ́sù ní bá náwó òun ṣé o fẹ́ gbọ́ mi dáadáa owó tẹ̀gbọ́n rẹ̀ ni èmi ò ṣògùn owó fún wọn èmi ò ṣògùn owó fún wọn iṣẹ́ tọmọ mi sì ṣà tọ́ṣà lọ́tún tọ́ṣà lọ́sì mọ́jẹ̀ ń tàn kò jẹ́ fẹ́ gbọ́n rẹ rárá ọlọ́run ló fún mi ọlọ́run ló fẹ́ gbọ́n rẹ n tẹ̀mí èmi mọ̀ọ́mọ̀ nínú ara tèmi nínú ọkàn mi wọ́n dọ́ ọjọ́ kò ní wọ́n mọ̀ọ́mọ̀ purọ́ fún ọ ni wípé kọ́ ọmọ nà ń owó ẹ̀gbọ́n torí mo mọ̀ wípé kòkòrò ojú rẹ báyìí tó o bá ti ń rí yàlà owó yàlà owó lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ o lè bókun ọkùn èjì kó o tún gbókun aláwo mi lọ mo sì mọ tí ọ̀sẹ̀lẹ̀ sí ọ kò mọ ká mọ mi ipò sa oògùn ká bọ́ọ̀gùn tèmi kò jẹ ọlọ́run ló fún lówó àjẹmọ́nù tiẹ̀ ni yóò ti jẹ kalẹ̀ ṣùgbọ́n bá mi. kí ni kí ni o ti kọ́gbọ́n báyìí ní ìsìn kọ́tọ́ eléyìí ọkọ̀ gbogbo àwọn èèyàn bíi tiẹ̀ báyìí yọkọ̀ wọn lọ́gbọ̀n pàápàá jùlọ àwọn òbí tí bá ń ti ọmọ obìnrin ta ìpolówó ni kò lọ rèé fẹ́ wá àbí dandan dandan pọ́n mọ́ wọn lọ rèé ṣiṣẹ́ ní olówó sọmọ bí tó lówó ti rówó ni eléyìí ọkọ̀ gbogbo wa lọ. ló mọ àṣírí ayé èdìdí ni o ẹ má tu o èdìdí ni o ẹ má tú o ẹ má tú eh, eh, kò fi ẹnìkan kò fi ẹnìkan kò fi ẹnìkan kan kò fi ẹnìkan kan ibi àfojúsí sábàbí àti kádàrá wọ́n ṣiṣẹ́ pàápọ̀ ni wà bó wọlé tọ̀ mi má gbà wọ́n lálejò ire gbà tún gbòsì wọlé láyé ẹni fi ń dùn ó ló fi ní túmọ̀ sí ni àyànmọ́ ní kádàrá o orílẹ̀ lẹ́jọ́ tí n bá ti wọ̀ tún wò sí kíré wá mi. ìrì olókun ìrì ọlọ́sà kó wá wá mi rí. fọ̀rọ̀ mi ṣe yánú a fọ̀rọ̀ mi ṣe yánú a e. èdìdí ni o ọ̀rọ̀ ọlọ́run ọba èdìdí ni o kò fi ẹnì kankan rárá ibi tàbá fojú sí ọ̀nà lè má gbà bẹ́ẹ̀ lọ ibi àbá fojú sí ọ̀nà lè gbà bẹ́ẹ̀ lọ alọ́ba ta ló mọ àṣírí ayé kó wá wí ta ló mọ àṣírí ayé kó wá sọ ayé ṣe bẹ́ẹ̀.